فإن أصدق الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أحسن ورحمة الله ọba tó ṣe déédéé ó sì wá ní orí ńláńlá ó sì wá ní òkùnmí. Mùsùlùmí tó ṣe wá àwọn tó máa lẹ́yìn àjẹsí sọ̀rọ̀ máa ń pàdé kò tẹ́lẹ̀. Àjẹ́ àti tó ń dàgbò ṣe náà ó lọ nílà àpapọ̀ pẹ̀lú ẹ̀sìn sọ̀rọ̀ lọ́wọ́ ó ní pé àwa pẹ̀lú òye ọlọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ó yẹ ká kí ńlá ti ká nígbà máa ń gbọ́ máa ń sọ ọ́dà máa ṣe ọ̀sẹ̀ òye lára tàbí ọlọ́ gbogbo àgbà bí gbogbo bá máa pátákà. Olùgbéjọba lọ́dọ̀ rẹ̀ lọ́pọ̀ tó bá ti wá jáde sí òkè gbogbo wa lórí ẹ̀. Gbogbo mi ta bá kú sí ìpolọ́pọ̀ àwọn ilé fún àtàwọn olùgbòkun wa. Bàbá ti ọ̀rọ̀ ìyàmì kú bá oṣù bá kú wa bá tó kú. Ọlọ́run á dàkẹ́ wọn lọ́wọ́ láyé. Wọ́n ti ṣiṣẹ́ lọ́pọ̀ àtàwọn àtòkí wa àtàyàwó wa àtàwọn ọmọ wa àtàwọn ọmọ wa gbogbo wa bá fún ní mùsùlùmí ni. náà lẹ́yìn èdè mo fi kíkì mi mo fi kí gbogbo àwa ọlọ́mọ ọba ń gbóbi dáadáa láti gbé nínú yìí ká látọ̀ fún yìí àtọ̀ kọjá àti ṣe àbí ìdáhùn bẹ̀rẹ̀ láti rí àwọn ìmọ̀ràn wa ẹ má bínú pé màá lè fi bẹ̀rẹ̀ wọ́n pé ìmọ̀ràn mi mo mọ̀ ní ìgbàgbọ́ bá ti máa ń bá bá bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀. Sọ àwọn ìmọ̀ràn àgbàgbà mi ṣe àtọ̀mọ́ mi kú wọ́n ti ra ọlọ́pàá lè kúlẹ̀ dáadáa tó wọ́n bá ṣe kúlẹ̀ ọlọ́run ọba. Lágalága lágalága ìyáyà ọ̀rọ̀ àṣìṣe láṣìṣe ọ̀rọ̀ àṣìṣe ọ̀rọ̀ àṣìṣe ìgbàlódé àtẹ̀yìn àtàwọn aláàjì ọ̀rọ̀ àṣìṣe orí hay algo que para copiar el más y entonces yo la más la más más más para decir un poco más después para para también para un poco más para cuando la que va a continuar silencio eh eh por favor no va a ìkẹ́ ọlọ́run ọba ọlọ́run jẹun ìkẹ́ ló jẹ ìtura mi bá a bá ti wọ́n márùn yìí tó ṣe pé wọn ní ńláńlá tó wà lọ́wọ́ bá fi gbogbo ẹ̀ láti kó. ṣùgbọ́n náà ó fi lè sọ. ìṣẹ̀dá tó bá ń bá bọ́ọ̀lù tó jẹ́ ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ bá wo àwọn àgbà àwọn tó bá ń bọ̀ wá níjọ́ òkú yìí wọ́n bá wá sí àwọn áyà. wọ́n fẹ́ ká máa tẹ̀lé wa díẹ̀ díẹ̀ tó dàgbà kó máa yọ bọ́tà ọ̀rọ̀ ṣẹ́fẹ́ bá ti máa pẹ̀lú gbọ́dọ̀ kan mi lọ́wọ́ bá pé ibi tọ́lọ́ wọn bá orí gbogbo ẹgbẹ́ ilẹ̀ ọlọ́run ti gbogbo wọn. wípé ọlọ́run ti ṣe àrò ọ̀rọ̀ adébẹ̀kọ́ ti Habis? Riba tadi kalau wujud. Habis? Ni uang malu kan? Oh, riba tak. So, awak muslimin tak pernah apa di rumah barang. Di mana itu? Mau dokumen tak? Ni mana Kita Wọ́n lé wọ́n di ọ̀dọ̀ pẹ̀lẹ́ kejì àwọn ọmọ bá bára rẹ̀ tó kò fi fi ń yí ẹ̀ lẹ́yìn ìgbà tó kọ́ máa ti fi sọ̀ kálẹ̀ làwọn ẹ̀kọ́ wọ́n ta. Bàbá bá wọn ṣe àwọn ọmọ bá aṣáájú tó ń gbé láti fi ti túnṣe oṣù yìí, gbogbo pa òṣèlú fọ́tò rọ̀bá ọlọ́pàá ti kú tẹ̀ tó sáà láàpàdé wọ́n ti máa ń tó wọ̀. ẹ màá wọ́n ẹ bọ́ mi. bọ́lá ọlọ́pàá ọba wọ́n sọ lọ́dọ̀ yìí tó tóbi lọ́dọ̀ tó tó tọ́lá tó lóore lọ́dọ̀ tó tó ti fi pé ọlọ́pàá ọba ti ká máa bà lẹ́sẹ̀. ẹ màá wọ́n ẹ máa gbọ́dọ̀ tó. Thank you. ọ̀sán wa òun ti láti ṣe tó ń sọ pé tó bá ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ màmá ti kó òun bá rẹ̀ òun ó ta wọn kó òun wá sí i. tó bá ti di alẹ́ ìdìnnà tó kò ṣe lọ́sàn-án ìbò ẹ̀fọn ọtí tó rò òun òun ìbò ẹ̀fọn alẹ́ ìwòkúwò tó rò òun ìbò ẹ̀fọn ṣe òkìkọ ẹ̀fà ní. Táyà tó mọ òwe òkìkọ ẹ̀fà ní láti láti ṣe ẹ̀rọ. Ọ̀gbọ́n òṣèlú náà. Ọ̀gbọ́n nìkan là á fi ń wá òní ẹni bọ̀ tó bá ti wo oṣù bọ̀bọ̀ bá pẹ̀lú bí wọ́n bẹ̀rẹ̀ ní ààbọ̀ ẹ̀jẹ̀ ìka tó jọ tó ti bí ìṣòrí náà. Bẹ́ẹ̀, ojú ọlọ́run ń sọ, ṣáà ọ̀gbọ̀n até que el mundo se la Todo lo va a al efecto popular que es importante, que es nuestro valor, ¿eh? No todo lo importante, todo lo importante, si usted niega, ya hay para una vez poco, Bueno, no. Está hablando de lo mejor, o cuando, o cuando, ọlọ́run wa ni wọ́n á fẹ́ ń sọ̀rọ̀ náà kó kọ́là fẹ́sẹ̀ bá ti tó lóṣù. fẹ́ sọ̀rọ̀ náà kọ́là fẹ́sẹ̀ bá tí mo bá ti wá ní ìgbé nínú gbogbo sọ̀rọ̀ wá àtọ̀kọ́ àtọ̀kọ́ àtọ̀kọ́ láti. owó sọ pé ìdílé láti sọ. Àlọ́ ìdílé láti sọ. Lẹ́wọ́ lẹ́yìn láti sọ ooru gbogbo ọ̀nà bá bá mi kò tó lọ́la tó bẹ̀ mí lọ. Òun tó wá lọ́la tó bẹ̀ mí lọ bá jẹ́ pé wà á máa ń tó máa àti mọ̀ sí yá sí àgbẹ̀rẹ̀. Ṣé wọ́n ti bá jẹ́ ẹgbọ́n bá mi? Ó tún bẹ́ẹ̀ dàgbó tó lára bá rẹ̀ mẹ́rin. Àwọn tó bá Ọlọ́run bá tó kọ́ dà ní ìmọ̀ mi. Bọ́ọ̀lù ọ̀nà ọ̀rọ̀ ti bá a. Ní ẹ̀ka ìlú rẹ̀ ti bá a ó bá tó tó dá ẹ bá nílá ẹ nàá bá tó tó dé ẹ wọ́n jẹ́ nílá wọ́n pè é àlọ́ láti ló bá dé lọ́la táyì ìjẹ́ kó lọ́la yóò gbé kọ̀ọ̀kọ́ táyì bàbá ń sáré kì í ní bàtà ní mọ̀ sí àwọn. era por era o ator do rei Paulo. Tudo o importante é que você usa o João lá, àwa àwa olórí ìgbà tí ìjọba lọ láti àkókò ọlọ́pàá ọba ti sọ. Màá ti sọ tó bàtà mi nípa ẹ̀. Tí ẹ bá sọ pé èèyàn ti ń dá àwẹ̀, torí wàhálà ti ṣe ìdí àwẹ̀ lórí àti ìmọ̀lá ìjọba tó ń wá ìmọ̀lá ní. Òun lẹ̀ kan sí rí yóò lọ ló pé wàhálà tó ń ṣe yóò fẹ́ ló jábá náà ọwọ́ bẹ́ẹ̀ ti kankan tí ó bá rẹ̀ jẹ́ tí ó tún wà á ní ìlú. ọwọ́ bẹ́ẹ̀ ti kankan tí ó bá rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ ti di nílẹ̀ Yorùbá gbogbo kíkí tó máa ní kíra wọn fún àwẹ̀ yóò lè lọ lọ. Yóò lè lọ. Tọ́ba ń bá lọ́jọ́ fi ti lọ sí lọ. Ọba ya ọlọ́run jẹ́ ẹ̀rẹ́ mi ẹ̀jọ́ tó ti wọ́n ti lọ sí bọ́ọ̀tà ara sí kẹfà láti àwẹ̀ sábà lò ṣùgbọ́n kí n bá ló ta gbà ọ́ nìkan ló wọ́n bá lọ láwù. Ìbú yóò ti mọ̀ ìṣẹ̀lẹ̀ àti ṣe ìgbẹ́yìn. Níjọba ìlú Ìbàdàn láti sábà wà náà. Ṣé ìjọ àbálà tó kọ́lá lọ́dọọdọ? Àwọn ìlú àwọn àgbà ẹ̀tọ́ lára wọn kà. Tí ẹni tó wá ń bá dára bàbá rẹ̀ máa kú tó láti fi máa bá jọ. Èdè wọn láti bàbá mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ wọn nígbà tó ń bá rẹ̀. Èdè ló kó orí tó ń bá wọn láti kó àwọn ìgbà wọn dáadáa. Ara tó kéde lẹ́kùn ìwọ́n tó kéde orí tó ń bá wọn lọ́wọ́ báyìí orí tó ṣe fún aláàdá tó ṣe fún ìgbẹ́rù. Mo ṣe mọ̀ pé aláàdá tó ṣe fún aláàdá tó dáadáa mi tàbí kó jọ ewu òde kankan. Ó lọ síwájú fún aláàdá tó ṣe fún aláàdá wọn náà gbà. Mo ti lóko kó gba àwọn ètò láàdá tó ní òtò láàdá ìpàdà. kò wúwo bí wá àwọn ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ mi tó ń bẹ̀ tó àmọ́ kì í ṣe òkú. ẹ gbọ́dọ̀ kó gbogbo ọ̀nà náà pé ààrẹ ìgbésẹ̀ pàṣẹ nìkan ó lé ní lákàtà tó fi gbòòrò òbí dà. Ìjọba ti ṣe ìwé ọjà náà láti ṣe gbogbo àbúrò àbá ṣe sílẹ̀ fọ́rọ̀ kan. Ẹ má jẹ́ bá sí ìwẹ̀ sílẹ̀ lọ́nà tá bá sí ìwẹ̀ òòlù. Òòlù ọ̀nà náà tó yí ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ àti kejì wọ́n tẹ̀lé olùbejì wọ́n tẹ̀lé kẹta jama ẹgbẹ́gbẹ́lé jama. ọlọ́run ọba wọlé kájá wẹ̀ lọ́sàn-án àbàmọ́ ó fi táyà sí gbé láti kàkà tó bájà àti bájì lọ ìgbà tó ń lò tàbí kò. ọlọ́run tó mọ àdúgbò fìyà ìlọ̀fẹ́ ẹ̀ parí ààbò ẹ̀jẹ̀ tó ń lò. tó kù bá ti dé ẹ̀wọ̀n sí. Bàbá ìtumọ̀ sí ìtumọ̀ tó kó tiẹ̀ tá a ní ẹ̀fọ́n tẹ̀lé ní mú. Omi tá a ní ẹ̀fọ́n tẹ̀lé mú. Ìyàwó tá a ní ẹ̀fọ́n tó máa tẹ̀lé mú. Àlọ́ ẹ̀fọ́n. Wọ́n ti sọ̀rọ̀ bá ti sọ àtìlẹ́jọ́ àtìlẹ́jọ́ láàrin àtijọ́ ní mẹ́jọ àtijọ́ mẹ́fà àtijọ́ mẹ́wàá lẹ́tọ̀ títí táwọn àgbàdo lò àbí. pẹ̀lú ayọ̀ tó fi yá àti ìdájọ́ pé níbi àwọn ẹni tó wù pé kẹ̀kẹ́ wù. àti pẹ̀lú ayọ̀ wọn kú wá sí ọ̀gbìn ẹ̀rọ tẹ̀lé ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ lọ àtà òṣìṣẹ́ àtà títí tí òun dúdú òun gbọ́dọ̀ ìgbà tó di òun dúdú káàkiri ṣe lọ ẹnu sọ títí ìtumọ̀ ẹ̀ ní pé láti sàtà bá ti ti lò yẹn lọ olùkẹ́ ọlọ́run olùkẹ́ ọlọ́run mẹ́ta olùkẹ́ ọlọ́run mẹ́ta olùkẹ́ ọlọ́run mẹ́ta títí lọ́wọ́ tó wá sí ṣe ìmọ̀ àyè ọlọ́run kan ti wá lẹ ẹ bẹ́ẹ̀rẹ̀ pé èyí tó wá sí ọjọ́ ìjọba ìgbà yìí tó ní ìgbà yìí. Tó wá sí ọjọ́ ìjọba ìgbà yìí. وأخذوا وأجبروا títí tó ń wá kí ló tún ní ìdí ìjọba wá fẹ́ fẹ́ gbogbo akókẹ́ fún mi sí méjì lọ́dọ̀ tó ń gbé gbogbo ògbà yóò kan ó lè fi padà kẹ́bà kó jẹ́ síbẹ̀. ẹ̀rọ tó kéré bí ọmọ kékeré lójú kókó dàgbà wá lọ́wọ́ wá kí ó máa kó bá yẹ kó rárá yóò wá lọ. ọlọ́run bá fẹ́ ra wa púpọ̀ ẹ̀rọ tó wá pàwọ́ ẹ̀ ń pàwọ́ sódà tá èrò ìbàdàn àtúntà yìí tó bá tó àtúntà kà ọlọ́run bá tó ní ìfẹ́ lọ́wọ́ òun ni káàdì wù áyà ọ̀nà bá tó wà ẹ̀já wa bẹ̀rẹ̀ lọ káàdì lè máa kiri ọ̀nà bá tó. Aku berada di orang yang berbeda. Aku berada di orang yang berbeda. Aku berada sọ́ra gègé lórí ìfúláṣí ìta tàwọn akókò bá dàgbà bí nàbí pọ́blíkù fẹ́ bá ti kọ́ bá wá sí àwọn àti làálà tó sódà ẹ̀ nìyí kápá ẹ̀ nìyí kápá apá àwọn ọmọ ẹ̀ka ìgbésẹ̀ ẹ̀ nìyí kápá ọ̀dẹ́ ìwọ́ ìta. ọlọ́run ọlọ́run tó máa ń pẹ́ tó ti ká sáwọn ọ̀rọ̀ Ẹ̀yin pàṣẹ ààrẹ ọ̀rọ̀ láti ẹ̀jẹ̀ ká àwọn tó báyọ̀ wọ́n wá wá jẹ́jà wọ́n wá tó akẹ́rìnbàtò tó lò sí nfa omi sí nfa wọ́n lọ fi ṣe tẹ̀lá fún wa. àwọn tó báyọ̀ lọ kí ló dá wíjọ tó lè a èmi nà máa ta ọ̀hún. nítorí ọ̀rọ̀ bá wọn lóore láti jẹ́jà máa ń bá èmi náà wọ́n mú ká tọ́jú dára nípa sí ìrìn ìgbọ́ àkókò kọ́lá ọba tó wọn ládá tó wọ̀ yìí dáadáa ìyá yìí. kí ni dáadáa àwọn bá bá rẹ̀ ọ́ nígbà tó sọ́kè sí. a wọlé láti lẹ́yìn máa ń àjà gbogbo. àwọn ọmọ yìí díẹ̀ wọ́n fi hàn áàdì ọ̀hún ẹ̀fà tó dùn. láti kú sáà ọmọ bàbá yìí wàbí àwa ìta lè gba àtúntò àwọn nínú dúkìá ẹ̀tọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ń tọ́ àtẹ̀tí o. ẹ̀rù tó wà tó yà wọ́n tàbí. ta ló pọ̀ ní ilé lẹ́yìn náà yà wọ́n ṣẹ̀kú. bí ẹ̀tọ́ bí bọ́lá bá sọ fún pé ààwẹ̀ tó lò ó ti ń sọ fún ọ ní kíkà oṣù mẹ́rin yìí àwọn ọmọ ta fún ọ ní ẹgbẹ́ làwọn tó yẹ wọn là tó bá kú wọn kọ wọn là wà ló kú kan. pẹ̀lú àwọn òkúta kò ní ká tẹ̀ lẹ́yìn ìgbà yẹn. díẹ̀ wọ́n fi tún tó. ẹ̀yin ó rí i pé èèyàn tó ti fẹ́ fún gbogbo ọjọ́ ajé kò sí kí á tún lẹ́yìn. òbí rẹ̀ mọ̀ náà bá dé ilé ìgbà. Kọ́lẹ̀ ìwé ibi tí ọlọ́run bá wá dé kúrò ní ẹ̀rọ pẹ̀lú Thank you. Lo que me da la puta, mi hijo, no me da la puta.

àwọn tó wá bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìbọn náà ó ti ṣe lórí ó ti ṣe àti tó bá ti rájẹ gbà tó ti gbà padà tó ti ra ìbùkọ. wọn lọ mọ kiri wọn ti ta gbogbo ìyá sáfì òwúrọ̀. ọlọ́run máa ṣe ìbọ̀dẹ̀ ẹni tó ya bẹ́ẹ̀ lọ tí kò ṣe rí. ọlọ́run á ti sọ̀rọ̀ ọ̀pọ̀ ìtọ́jú ó ní ìkóṣe yọjá náà. pé yọjá ká ọ̀sán ti jára ní kíláàsì ọ̀ bá rẹ̀ ti yọjá ká. Ètò ìyá wa ní ìlú Afọ́nìta nígbà tá a lọ sí. Hmm? Àwọn òṣìṣẹ́ tó ń lù kí àwọn ẹ̀tọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ìtọ́ àti ọlọ́pàá ń lo ìbáradà náà. Ìjọba ti wẹ̀ lọ, ẹ lè gbà bọ́ọ̀lù mọ́lá àtàkùn ṣáàkà fún ẹ̀yẹ pé lọ́yà ẹ̀ máa ń sọ̀rọ̀ ọmọ ẹ̀ tí wọ́n gbé sọ̀rọ̀. Ẹ yóò tẹ́lẹ̀. Àwọn tó bá lọ. Ẹ wá tó lọ lọ́kàn ọba ẹni tí ó jẹ jẹ. Ìyá àwọn tó bá lọ sọ̀rọ̀ pa ní ṣe. Àwọn ọ̀tà kúrò wá tó níjọba ìjọba wọ́n níjọba ètò. Ìjọba tó ìjọba. ẹ lè ṣiṣẹ́ pọ̀ sí. bẹ́ẹ̀ ló máa ń ṣe pẹ̀lú láàbàtì ìmá ọlọ́wọ́ bó wàá san náà sọ́kọ̀ ayé débi ilé ìwà kẹ́rì ń tẹ̀lé sí ìfẹ́ lọ́dọ̀. Aya, aya, ẹ̀jẹ̀ ní ìfọ̀lá àdìmá ti ń tẹ̀lé. Ọlọ́run tó yé náà nínú náà owó mo ṣe àwọn ìfẹ́ àwọn ìfẹ́ ní pé wọ́n fọ́n náà tẹ̀lé ìfọ̀ntọ́rọ̀ mọ́ nǹkan tó darí ayé lóbìnrin kéèyàn fẹ́ràn obìnrin kéèyàn fẹ́ràn owó ó fẹ́ràn oko ó fẹ́ràn gbogbo ẹ̀ ọlọ́run ti lọ. bẹ́ẹ̀ bá tọ̀ bá dà ìlú ti mọ ẹni ní ńlá. ṣé kíkú yìí ló kú kí tó lórí gbà. ìgbàdí náà dàpọ̀ ìgbàdí náà dàpọ̀ ìgbàdí. àwọn akẹ́kọ̀ọ́ ọ̀gá gbọ́dọ̀. قلنا فيها أبواب الشراب وأنزل الله orí títí òun lọ àbá àwọn àkóso ìpínlẹ̀ ìṣẹ́wọ́n táwọn sọ bí sọ àwọn máa ń fẹ́ ìbá ìjọ pẹ̀lú nǹkan tó ń jọ rí. সাথে কাজ àwọn máa ń sọ̀rọ̀ àwọn méjì níta. Nígbà tí nígbà tí àwọn ọ̀rọ̀ nígbà wọn. Ẹ bá gba ayà ẹ yóò kéde láti tó bá nílẹ̀ lẹ́yìn àwọn àti ọ̀rọ̀ yìí tó lè gbógun ààrẹ wà ní ìṣètò yìí. Dúkú ni a bá ọ̀nà ara ṣáà. Ètò ó كيف تكون بعد بسهولة كيف أن جبل المستقبل طلبا لعلك تتقي إذا تتقي بشيء رغبة Ìdúró ilé wa ti pé kíkà tó bá dà, ìfẹ́kọ̀ọ́ tí ó mọ̀ ọ́n. Ọlọ́run bá ti báyìí tó ti dára ní ìṣòro. Bí àkómà tó ti wù báyìí. Ìrora tó wù báyìí tí mo máa ń sọ kó ti jẹ́ mùsàlùmí. Báwo ló ka ìdí bá ká lọ́kọ́dá? Ó lè ó lè. Bàbá tó lè yé. ẹ̀wọ́n náà wà ní kékeré. Àwọn olùkọ́ ọ̀nà tó bá wọn lọ́kọ̀ yóò dá àwọn ọ̀hún pàtà. Sọ́dà láti mọ ìdájọ́ àwọn ọmọ bá ń sọ káwọn àwọn olùkọ́ ọ̀hún káwá pé ìyọ̀ náà fẹ́ ká bẹ̀ káàkiri jọ̀rọ̀. Ọlọ́run bá sọ fún wa pé káàkiri bá ti pè lọ́sí àkókò àwọn ọ̀rọ̀. Bọ̀dá náà ti láti wá àti àjẹsọ pé bíbẹ̀rẹ̀ tàbí àwọn àgbà rí dá lé lọ́ta tàbí mọ́. Òun sì jẹ́ dáadáa àjẹsọ ìpára tó báyọ̀. الذين يؤمنون àwọn òṣìṣẹ́ wọn máa ń ná nígbà tí ẹ̀kọ́ bá wà àti ìgbà tí ìyá bá wà àbí àlùfáàkì ìgbà àgbọjà òkè. ẹ̀rù bàbá yọ lọ fún ọ̀rọ̀ náà kí ni kàlùbá. wọ́n ká sí ìlànà ọ̀gá yìí. àwọn tó ṣe pé jọ́sì tìǹbù bá débi tó bá dé. ẹ aṣáájú ọ̀gá ti dá pẹ́. ìbínú ti dé ní pé ó wà ọwọ́ sọ fúrẹ́ǹsì bínú rẹ̀. Ẹ̀rọ àlùmọ̀tàkì lẹ́gbẹ́ yóò ọ̀nà àlùmọ̀tàkì kàtẹ́lẹ̀ yàtọ̀ lè ọ̀tọ̀ wọ̀lá àbínà ọ̀tọ̀ níbo ni wọ́n fi ní ọlọ́pàá àti ṣẹ̀dá. Ara ìtọ́ mọ̀tàkùwà àtúntẹ̀ fún wa. Òun ni báàbù lẹ́yìn wàkàkù àti. Báàbù lẹ́yìn wàkàkù àti. Ó ti jẹ́ ìrọ̀lá ní owó ṣẹ́ ẹ̀. Jẹ́ ó sì kọ́wọ́ rẹ̀ tó kó ti bá a pàtàkì. Ṣé ọmọ ọmọ ká lọ sí bẹ́ẹ̀ bí a ti gbé bá? Èmi náà wá sí àwọn jẹ́jẹ́ gbogbo jẹ́jẹ́ nípa ọmọ ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjà ìyá. Inú àwẹ̀ oríṣi nǹkan tó ènìyàn máa ń ṣe ẹ̀. Àwọn ìgbàgbọ́ kan ṣọ̀. Lẹ́yìn láti lọ́kọ̀ọ́ tó ń ká fún àbí. Oríṣi ìbátan tó ń mọ̀ ṣe pàtó. Òun níjọ́ mẹ́rin kan ayé bá ti dá wàlá yẹ́pọ̀ wàlá yẹ́pọ̀ wàlá yẹ́pọ̀. Kí o má sọ sọkúsọ. Sì máa ń wà tí ò da nínú ọ̀rá ìdá. Yẹ́n tí wọ́n ta ìmọ̀kan, yẹ́n tí àìmọ̀kan ti mà. Àìmọ̀kan ti wà òní. Jáàgbá ti lásán wá sọ. Jáàgbá ti máa wà nínú ọ̀kan já gbangba ìwà pé ó wà tí ó wà kọ́ pé já ní àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìgbà. Ọlọ́sọ̀ nígbà àwọn ọ̀rọ̀ àkókò lè jọ àìmúna bọ́ọ̀lù sára. Àwọn tó ṣe wí pé wọn ò níwà níwà ọmọlúwà. Wọn ò ní pọ́ńtọ́ gbogbo gbé gbogbo gbogbo. Gbogbo ويضرب خذ العفو وخذ بالعرف عن الجاهل الجاهل عنده شيء قل لي لا حاجه مبروك الله جاهل فكرة تبديل ما أنا نعرف تقول نحن نحن Kemudian orang menguliakan, berapa orang yang dia ada anak, dia ada anak, بيننا ونزال وجاء جاء kẹ́ni kankan wọ́n wà tí ò da ìwà àkọ́bọ̀lùwàbí láyé tí a bá dá àlẹ́ yín dá tó bá lu abẹ́ tó bá kéré àmàlẹ́ tó bá dá pàrọ̀ kọjá láti já ìfẹ́ bá tó bèrè àti padà á lè kọjá tó lè so kékeré já ìmọ̀ já ìwà. Anak ini pasti kalau kita terus baru. ini itu syata. Jika Tuhan tahu, kalau tahu kota, atau membaca, bagi yang pun tim diurus sok. Sudah, minggu. Walmart, itu dia sorpresi angka. Dia sorpresi angka. Cara tak sekali tó ń lé ní wa. Ṣé ó bá ti pé náà abẹ́ta pé báwo yẹn sódà á lè wọ àgbo lọ? Tó bá àtúntà fún ẹ́sì ṣe ìlànà ní ọ̀gá náà wà sẹ́sẹ́. Ṣé ìṣẹ́ tá a lè dá sílẹ̀? Ìṣẹ́ tá a lè dá àjà àtúnwò rẹ̀ dábàá fún ṣe. Olẹ́bí pé o gbẹ́ni bọ̀ tí wọ́n ti sáré tẹ̀sán ní ọwọ́ àti tẹ̀sán bá ní. From time to time, wọ́n máa ṣe training, wọ́n sì máa ṣe retreat àbí. ó fi pàṣẹ kan nílá wọ́n lè bá akẹ́kọ̀ọ́ nípa ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ àbẹ̀kọ̀. àwọn àgbàdo àgbàdo àgbàdo ìṣòro lọ́wọ́ wọn máa kó tó wọ pé ókè á ti jẹ́ pé àwọn akíní pé táwọn kò gòkè báwo ló ti máa ń jẹ bàbá ní ìlú àgbà báwo ló ti máa ń jẹ wọ́n fi ń kọ́ ọmọ tó dà ṣe wá lọ tó bá ti ní ìwà tó ní ṣe. bá a bá ti bá a fi kí ìgboyà yàtọ̀ tó ṣe rí ibi nígbà láti àṣì ìlú. ẹ̀jẹ̀ káàlì tọ́lọ́ bá ti bá a. bí ìyàrá bá ti ń ṣe ọlọ́ kò ní ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọba ti ní ìlà nílẹ̀ oníṣẹ́. tó o bá ti fi ṣe é ṣe ọ̀pọ̀ ọ̀pọ̀ ìyẹn kì í tó ń gbàgbọ́ ọ̀rọ̀ ìdí pátá lọ́rọ̀ náà. Ìgbà sọ̀lá àtàkùnbá á Kí ló dáhùn yẹn ń jẹ́ òun tí ò ṣe? Ìtumọ̀ ẹ̀ pé ìrún yẹn ẹ̀sẹ̀ fún bẹ̀rẹ̀. ẹ̀wọ̀n ìlú pé ẹ̀rọ tó mo sọ lẹ́ẹ̀kẹ́ sí ẹ̀rọ tó wà. ẹ̀rọ tó ṣe pé tó sọ̀tọ̀ ṣe ṣe tó kú wa bẹ̀ ṣe tó ṣe wa bẹ̀ ṣe tó wà bẹ̀ bá ẹ̀yà. irú rẹ̀ yẹ làwọn ìta ẹ̀ka pé mi ò ní jẹ mi ò ní mu gbèsè sórí ìta lẹ́yìn rẹ̀ tó bá pẹ̀lú bàrà báyìí ti ọ̀ èèyàn tí kí wọ́n lè ní ìfọlọ́mọ ọba rẹ̀ tó tó ń pa yá rẹ̀ èbó tó bá jẹ́ láti. láti ìbẹ̀rẹ̀ àbúrò ìfọwọ́sọ tó bá ti tó láì ní ìgboro tó ní ìfọ̀síwá. èdè ìjọba ìjọba ló ti fẹ́ kí ilé tí wọ́n bọ́ ṣẹ̀ṣẹ̀. ẹ pé a sábà ilé tí kò sábà ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ ló kọ̀ọ̀kan ìgbọ̀nsẹ̀ ìṣẹ̀lẹ̀ tó lé sẹ́kẹ̀ẹ́ olóhùn ẹ̀ṣẹ̀. Tọ́ wọ́n náà máa ta sílé ìdá fún wa. Ibi ara ti bá tó ibi tápá òun ni máa ń lò lẹ́dá àti tápá. Yóò tún ètò akéde kẹta bá ní láti ṣe ẹ̀ kéde owó ni. Òun lẹ́sìn ní pé nọ̀rọ̀mọ̀mọ́ sírìkì yẹn máa ń bẹ lára ẹgbẹ́ bọ̀dì. Ọlọ́run bá tẹ̀sán fún àwọn ẹrú rẹ̀ nínú ọ̀rọ̀ mọ̀mọ́ pé dídáadáa ìwọ́n ṣe ẹ kí ló fi fà á òun ni pé àsìkò yẹn àsìkò lọ́la lọ́wọ́ wọn wá tẹ̀sán tí tó lọ rọ̀ láti kalẹ̀ ó dúró lè fi kẹ́kọ̀ọ́ láti lẹ́gbẹ̀ẹ́. Bọ́lá ọba tó ṣe owó bọ́ọ̀lù àtọ́ lọ́la láti. Ẹ̀yin náà ti fi kò sí lórí òkè ìrìn àjò ìlú. Ṣé wàá fi mọ̀ bí bọ́lá bàtọ́ bàtọ́ tún ti ṣàkóso náà? Kò sí kó tó gbọ́ pẹ̀lẹ́ tó. Ṣé ìgbà tó bẹ́ẹ̀ ni a bá ti lọ sí pàṣẹ parí para rà lẹ́yìn ọmọ ní stage. Yàrá ó ti lọ sọ́kọ́. Ní ọ̀sẹ̀ bí ìtumẹ̀ ìfọ́nà bá ti tú dà yẹn. Orí ọ̀rẹ́ tó kà sí ìlú ẹ̀ tó kà sí. Ọ̀rọ̀ bá ti tú dà tó ọ̀dọ́ta tó rí ọmọ ìyá ṣe. Lẹ́gbàá tó kà gbogbo orin yóò mọ̀ fẹ́ wá ó tilẹ̀ fún un náà àbúrò rí ju àwọn ìtumọ̀ ọlọ́pàá aláàfin wọlé ọlọ́pàá ara rẹ̀ tó wà ní káàtó máa kò ló máa pèpè pé yá bá mi ọ̀sẹ̀ ẹni bá mọ́ bí ní báyìí wá orí mú mi wàyà bá kò ṣá ẹni bá wá àwùjọ ti ta sí wọn tọ́jú wọn bẹ̀rẹ̀ ní máa lè tún ti àwọn sáà tó ti máa kú jù. tọ́ bàbá mi lé ní àtàlà ìfà wípé rọ̀mọ́dọ́ ọkọ̀ kọjọ́ ọ̀rọ̀ ìfà ààwẹ̀ ní ìjọ ti kọ̀ fara rẹ̀. ìyá kò lẹ́yìn dákítà àti ìjọ ti kùrú. táyọ̀ dákítọ́lá kọ̀ fara jọ òun náà wà bẹ́ẹ̀ ká ṣẹ́ pàdé àwọn ara jọ òun náà wà bẹ́ẹ̀. àwọn màá ìtumọ̀ yìí òun ló dé kéèrè ìdíkù rẹ̀ ọlọ́run ọba. dépò ìpínlẹ̀ tranquility ẹ̀ẹ́dùnmọ̀ adé náà ti bọ̀ ọ̀nà bá yọ ọ̀nà. Iná yóò máa dùn pé yóò ní máa tó bà. Kì í ṣe ọ̀rọ̀ pé pessoa clave, pessoa clave, imagina. Agora, direto, ele está com isso, ele está com isso. Né? Não. Debate para Shaitan, Iblis. Iṣẹ́ ìṣe tó fẹ́ kàtílé fún wọn máa ṣe tọ́lọ́ wọn bá fẹ́ Porque o lugar de Cristina Serrana no Tapiri, Cristina Serrana no Tapiri, o dono do Leia Bugai de Batista, Cita, Cita, Cita, Gão. Então, se não tratar, ah, me derruba de Jesus. Lona do Pilar, Serrana no Tapiri. O dono, se não vai fazer, vai. Ọgbọ́n ara yẹn bàbá tí ń gbà bá ìṣèjọ ọmọ wípà sí wọn. nínú kí rìdíùsì ládàá wọn fẹ àti kí wọn lè kó wọn. àti kí iṣẹ́ tó ń ṣe pé sẹ́yìn láì bá ti mọ́ ògidì wúlò. ṣé ìgbàlá gbogbo wa lọ́rọ̀ ọba dá agbára méjì agbára méjì òun lèèyàn tí máa ń ṣe lọ àdáṣe ẹ̀dá. Ata àti láti ṣe lọ láti ṣe ẹ̀dá. Ṣé káwá ṣe ẹ̀dá nínú ìlú àtàkùn àmì lọ́wọ́ náà? Agbára láti àlùkò àti ọ̀dọ̀ àníyà. Agbára wípé mo àtàkùn mo transfer ẹ̀yìn. Mo gba nǹkan díẹ̀ ṣe ti tèmi. ẹ mú àtàkì agbára. Agbára pé àgbúgbọ́ ti ṣàwà níyà. Agbára tẹ̀sí kankan bẹ tó jẹ́ ìdára àbí tó kù pé gbogbo ìbẹ̀rẹ̀ dá owó obìnrin máa tó ọ̀rọ̀ tọ́ba tì ọ́ ẹni wà bá sílẹ̀ kò sí kí. ṣáwà àwa á ní ìjọba ọ̀rọ̀ lọ bá lágbájá fẹ́ràn ìyàwó lágbájá tó fẹ́ràn owó lágbájá tó wọlé ìwọ̀n ọ̀rọ̀ mọ́fẹ́ràn ọ̀hún láti wúwà ọ̀nà mọ́fẹ́ràn ọ̀hún láti wúwà. Shawa kutoka wanawake watu kwa wanaenda na sheitani na sega. Tuize kisha watu tulize kutoka kwa watu. Ndio kutu jowa. Jowa watu. Ọlọ́run bá lọ́wọ́ sí ìṣìlẹ̀ ìná. Àti lọ́wọ́ bá wọ èèyàn pé kí ìṣàkàlà. Ọlọ́run tó yẹ kí ẹ̀rọ náà bá ti wá wò kí ló kí ọmọ ọdẹ bá ti kú ọ̀gá ẹ̀rọ ká tó tọ́ náà ní tí a ti sọ. Bọ́lá ti sọ fún ìrìn àjẹ tọ́. Ìbílẹ̀ sọ pé pẹ̀lú bàbá wọn láti sẹ́yìn ìjẹ́ ìjọba. Èmi ló sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ̀rọ̀ ìka tó tó mọ́tì náà yẹ̀ rẹ̀ ìjọba. Zúyì nàlẹ́ ìjọba Pàtó yí pé tí ọkùnrin bá wọ́n pé èèyàn lè ta gbọ́ lọ́wọ́ bá dẹ̀. Bẹ́ẹ̀ ìtọ́sọ̀ bá fẹ́ èèyàn lè ta gbọ́ lọ́wọ́ bá ọwọ́ ọlọ́wọ́ fẹ́ tírèkì wa kò láti tírèkì náà láti fi ti mi rẹ̀ tí ò ní jẹ́ sí ọ̀dà ní ìjọba ti fọ́nà ọ̀pá ìjọba pàṣẹ ọlọ́pàá ṣe ń tó ṣe ìfúnpilẹ̀ níbi tí ń lè. wọ́n bá tó wọ̀ ẹ̀rọ bá tó ilé náà lè lọ wa ṣùgbọ́n ìwọ́n lọ fún un níta níta bẹ́ẹ̀ ọ̀fẹ́ ọ̀fẹ́ lè ṣe àmọ́ máa ràn lọ́wọ́ lókè fún mi ara títí kan lọ́wọ́ kò ní pé màá ti yẹ pàdé lálẹ́ màá tó láì sọ̀rọ̀ pàdé orí ọkọ̀ gbọ́ ṣe. Tọ́ọ̀tù ṣe tọ́ọ̀tù ní sọ́ọ̀tù ó bọ́ ṣèwọ̀láyíká mo fẹ́ kí yóò fún ọ nílé bíi má ta kó fi fún yàrá rẹ̀ àwọn ọ̀gbọ̀dọ̀ fún ma. ọba tó rí i. ara àwọn bá rẹ̀ fún ọ̀nì pé wọ́n fún ọ yàrá. àwọn tó kọ́lọ́ ọ̀bá máa fún un dá. pé adam tó wá sáyé. pé bá sáyé sí dáhùn bẹ́ẹ̀ tó bá kúrò àbájẹ́tì wọn. Tó bá a lọ́jọ́ tó máa wọlé bá wọ́n kò ní gbòòrò. Ọlọ́run á fi bá a láì fi. Bẹ̀rọ̀ ewé ọ̀kẹ́ ọ̀yà kéwòn náà. Tàbálà bá bọ́bá sùn díẹ̀ kẹrọ̀ lówó ilé. Tẹ̀wé bàbá àti ìjọba náà láti bá a kò ní fi pa wọ́n á bọ̀ lọ́dún tó ti wọ́n fẹ́ dín kù fún ọmọ àti. Àwọn transfer the behaviour of ẹ̀dá in the modern time ṣe láwọn sọ pé ẹni ha ṣé ìjọba fẹ́ lẹ̀ tí wọ́n lè mọ̀ ṣe díẹ̀ díẹ̀ ó kéré jù ọ̀sán tó bá ti di ká tó ìrẹ́wọ̀n láàrọ̀ tó ṣe pé ìyàwó rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò lè súnmọ́ ẹ̀ka ọgbọ́n àwọn ọmọdé ṣe kò lè súnmọ́ kò sí ìdáná inú rẹ̀ ìjọ ló bá padà yà tí ṣáàrà ti bá ń kú ọ bí àwọn òbí máa ń bẹ ní ìtòlé sùn. wọ́n bá wọn kọ̀ǹtóró ṣáàrà ti pé ẹni kan ló ń túlẹ̀ kó tí bá kí ni ẹ̀rọ ọ̀pọ̀lọ́ lọ́kùnrin bí ọ̀sẹ̀ sọ̀rọ̀. ọ̀pọ̀lọ́ lọ́kùnrin bí ọ̀sẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ tírénì àti wọ́n ṣàlàyé níyà náà. ẹ̀ kú ata ata àwọn tí ń agbára káà àká òun ìbínú. gbogbo wa ti ìyẹn gbọ́dọ̀ máa bí ẹ̀gbọ́n wọ́n kà gbọ́dọ̀ lẹ́kùn. bẹ́ẹ̀ bá ti wà sọ́dí kì í di inú rá ẹ̀yìn o. bẹ́ẹ̀ tí o lè wà sáà tó máa ní kò sínú tó kẹ́lẹ́ ṣe kí kí jẹ́ ẹ̀ṣẹ̀ fún pé wọ́n máa ń sọ fẹ́ǹsì bí mi àti tó bá ní ó àtà. wọ́n bá tún ti kẹ́kẹ́ tó ti kẹ́ tó faraya ẹni mọ́ òní Ilé òfin pé èyí pé kí láti di oṣù àkókò rẹ̀ kàmá. Nǹkan méjì lè dá sí tó fẹ́ kó tẹ̀. Wọ́n fẹ́ kó tẹ̀ ìtọ́jú ìtọ́jú owó ilé mọ́tò hàn. Ṣé bàbá àti mọ́tò títà ń lè ọ̀dà títà? Ó jẹ̀ bí wá. Bọ́lá bọ́lá bọ́lá wọ́n lè fẹ́ bínú. èèyàn gbọ́dọ̀ rí a ìjọ sí èèyàn ẹgbẹ́ ọ̀dà. ọ̀pọ̀ wa ní pé bàbá ṣé wàá àgbo rí a ní ara wọ́n ti wà kọ́ntínú. so èèyàn máa ń rí a tí wọ́n bá fẹ́ kọjá láti lọ́sẹ̀ wá. èèyàn sì máa ń rí a tí wọ́n bá fẹ́ ṣe ọ̀sán lọ́dún ọ̀lẹ́ iyì dignity ẹ ọ la yé mi pinnu mo lè tó tó yàtí ìṣẹ̀lẹ̀ láti àyè pátápátá àti ní olè àti ní lẹ́wù dé àti lẹ́wù pọ́ńtì àti lẹ́wù international ilé ìtura wà. result ẹ eh, and dignity wíwá lágbájá kó o ní tó sọ sí mi ẹ ẹ ní tó sọ sí yẹn wàá fẹ́ kó tẹ́tẹ́ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ áá ó ti ṣe nígbà tó yẹ ká mọ̀ nípa ẹ̀ láti bí mo ṣe. ó ní tó ọ̀nà ìdúgbọ́dé tó ń bá kiri á tó fi pa kò ní mọ́. sẹ́ẹ̀mọ́ bá láyà tó fi

ọwọ́ àkọsí náà lọ́wọ́ bàtà wọn wà. bẹ́ẹ̀ wọ́n ti ta ilé àjọ tó ti lé ọ̀rọ̀ ti lẹ́bi. ìgbọ̀ ìgbínú yìí ká ṣe ìlú ibi tó wúlò. ká mẹ́rọ kọjá àti olùwà àtẹ̀jẹ́ àtọ̀pàṣẹ́ lòdì. àwọn ẹgbẹ́ mi. Pesa pekee jamani, ndio pekee pekee pia ìbínú ṣùgbọ́n ìyẹ̀wò sábà ń sọ bínú bí ìfọ̀rọ̀ kọjá àlà ìbínú ọ̀la tí o bá ti sọ pé bàbá o bá tó sọ ìnáwó ṣáàbì sọ pé ìnáwó ṣáàbì pé ní mọ̀lẹ́ sọ́ọ̀bù ìbà ọ̀làmíyà sọ ẹni tá a bá ṣe tí ó fi kú bínú kò wá bínú wà wá jù máa kẹ́tẹ́kẹ́tẹ́ ni. Ìjẹ́jẹ́ ìgbàlódé ló ń bá ìjọba ìgbàlódé lọ́sọ̀rọ̀ ìdílé àwọn ọ̀dọ́ parte. Luego dar varias formas. ¿Qué estaban viendo para la historia? Para la vianza. Que ya van viendo para la vianza. Si el vianza continuó, lo puede tomar. Vamos a estar. Estamos. Ọdún yìí Yorùbá sọ pé ọba àti ìrìn ìwé orí tí ò ní bí ọ̀dọ̀ ọba àti ìjọba ìlànà yóò tún lálẹ́ ìjókòó yìí ká ẹgbẹgbẹ ọmọ sọ náà bí ọfíṣà ti lọ wọn kọsọ ẹ ẹgbẹ pé ìdí òkè bí ìdílé òjẹ pé àti ìdílé òjẹ kan sọ fún Yorùbá wọn á ti sọ pé àtàlà ìjọ kan sọ fún Yorùbá Yorùbá ti Yorùbá ṣá ṣùgbọ́n ìdílé ti fẹ́ mú yẹn bí ló fẹ́ mú yẹn bí ṣíṣe ìwádìí pé bínú kéèyàn ní kéèyàn ó bá rí á gbọ́dọ̀ lè pọ̀ tó ara ṣètò ìwọ mú yan lẹ́nu mọ́ sẹ́yìn bá ti bínú èyí ó sábà ti bá èyí ó sábà mo jẹ́ rí nínú àwọn tàbílì nínú àwọn àwọn abẹ́rẹ́ ó ní ìdí ìgbàlódé. pé èèyàn òjì èèyàn òjì dòdò bàtò án báwọn máa bàtò ọmọ lọ ìwé ọmọ kékeré bàlá ìdúró lé ní bàtà bí mẹ́ta bá ti dé wòlé bọ́ pé mo fẹ́ lórí èdè ni mo fẹ́ mọ̀ nígbà tí wọ́n bá ti rí ìtàn mẹ́ta àwọn àti wà sí ìtàn mẹ́ta wòlé bọ́. Ìpè tó ń bá mi lé ọmọ àtẹ́kẹ̀ẹ́ àti tó ń ìgbẹ́ àti tó kí tí ó wà ìtọ́jú jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú bọ́tà wọ́n wọ̀ ọ́nù gọ́dà ní sábà wọ́n wù mí ọlọ́pàá. wọ́n ní kejì tó o bá ti dédé tó o fi ní bọ́lá lọ́wọ́ òun ni pé ìdára sáàmì. mo bá ti lè ṣe kó bínú tí mi nìyọ lágbára ìjọ sì pé bọ́ọ̀là bí màá là yára wà á ti là bí màá yẹn. yóò sọ tí ó bọ̀ bọ̀ sọ. yóò dẹ̀ ṣèǹkan tí ó lè gbẹ́ ẹ̀jẹ̀ náà. that desafiar kí ni Ìdàkú ìbá ṣe é ìmọ̀lẹ̀ tó nà wá. ṣe ṣe tó fi lè gbàgbé báyìí náà. Ṣé ìjọba gẹ̀gẹ̀rẹ̀ ni ṣé wọ́n fi mú sọ́nà? Òṣèjọ́ ọ̀rọ̀ pé ẹ̀rọ bá wọ́n ti gbàwé àgbà nígbà tó ń sá.

ẹ̀fáyà ọlọ́run ẹ̀ ti gbòjíṣẹ́ rẹ̀ gbọ́ yóò ti gbòǹkè lẹ́yìn tí ènìyàn wà máa ti. yóò kíní ládá tó tó tó wọ̀n méjì bí ìkẹ́ wípé ẹgbà láti gbọ́ ẹ̀kú àwọn àlejò ọlọ́run tó wọ́n dá lọ. wọ́n yẹ kí alùpàá tó wọ́n ń ta ṣúlẹ̀ ìlú. ọlọ́run tó wà pé ilé wọlé ẹ̀kọ́ ti rí. ìṣèjọba ìṣèjọba ìṣèjọba yóò fi ní ìmọ̀lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yóò rà àpò ìbẹ̀rù ọ̀bọ wọ́n ṣe ẹni tó ti wọ́n náà fún náà tọ́lọ̀ bá wọ́n ti ṣe ọmọ ọ̀gbìn rìn òun ló ti ṣe ọmọ sábà tó tọ́pọ̀ tó ti lé ìfẹ́sẹ̀ ìgbà yẹn. ó ká lóṣù sọ́nà pé ta fẹ́ àti tàbá fẹ́ àti ìfẹ́sẹ̀ wa máa ń gbé wa ọlọ́run ní wa ń kú yàn nínú oòrùn ẹ̀kú bá wá tẹ̀ onítọ̀ sí. Bàmá ńlá fi yẹ ti a fi gbọ́ gbà fún múra. Bàmá ńlá kù lè dúró. Ẹ̀sọ́ náà pa onímọ̀lẹ́ kò ní kò lè má bá tó kú ní kíláàsì. Táàbù dé inú òkùnkùn yọ. Bá a bá a bá wà ní kó tí tí kò bá ti tó òórùn náà wẹ̀. Bàtà àbáwá tí o bá ti ní o lọ́sẹ̀ ìlú rẹ̀, o lè kó owó Nàìjíríà five hundred. Ọ̀rọ̀ òfin yóò kó débi èyí tó wúlò fún òní gbogbo yóò wúlò báyìí. Oníṣẹ́ ẹni tí ó ṣe láwùjọ wa láti sọ̀rọ̀ lé. Èèyàn tó ń tọ́ fún nínú ọ̀dọ̀. Ìjọba tó máa ń fọ owó ìta, ó lọ lè fọ́ sí àgbọ̀dọ̀ kù sí fífi lọ́wọ́ gbogbo tó wà lẹ́yìn ìjọba tó kù. Ọ̀rẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀, owó náà ló pè é. Ẹni tí ń ṣe lọ́rọ̀ tó ti ń sàkà. Lọ́wọ́ àti ìlànà tó bẹ̀rẹ̀ lóde, kò sínú ìjọba rẹ̀. Ìjọba rẹ̀ èyí tó bá kó fún ọlọ́run ọba yóò filẹ̀ èyí tó kò jìnnà sọ́lọ́ nínú. ìjọba ìgbẹ́ sọ́tẹ̀lẹ̀ nígbà tó wà nílẹ̀ ẹgbẹ́ pọ̀ pọ̀tọ́ kò bá wa sí ojú wa mọ́. ogún ní ìdí kí ọ̀sá náà. yẹ ó lè rí ìyá lóòótọ́ àmọ́ ẹ̀gbọ́n ọ̀sá náà. bẹ́ẹ̀ ni ọ̀sán náà ó lè bọ́ ọ̀sán yìí lọ́sọ̀rọ̀ sáré sí ọlọ́run ti máa wá sẹ́. ọlọ́run tó ti wá ní iná tó wọ bẹ́ẹ̀ oníkó sàmọ̀jọ́ tó ń kó sínú ọ̀bá kí ni àmọ̀jọ́ sí náà. gbogbo ọjọ́ tọ́lọ́ ọba tó sùn ọ̀bá pátápátá ni ọlọ́run àtàlẹ́bí ti máa lọ́rọ̀. dúpọ̀ lọ Àti sọ́wọ́n lápá lé wọ̀sán lẹ́nu, àti sọ́wọ́n ní aṣọ, الإسلام تفاقل الطهور شأن الإيمان إمارة saya dan janganlah tidak iman Kalau kita boleh beli apa kali itu ni awal tu tidak tak iman. Yang pokok iman itu bagus itu belajar dengan kita eh ṣùgbọ́n tàbí sọ̀tọ́lá aláàbí ìtú kùránì kùránì aláàbí ìtú àwọn yóò sọ̀tọ́ bá ń sọ ìtú kùránì. táwọn ìwà ìdí máa ń tẹ́tẹ́ bá ń tẹ́tẹ́ lára lágbó àti kàtó wọn ní kùránì ẹ̀kọ́ ní gbàdí ìṣòro. ìmọ̀ràn bá wẹ̀ hmm? pé kéwù nìkan làwọn èèyàn máa ń rí pé tó bá dé èdè lè náà bá fi tú ó yẹ kó bá dé ní ìṣòro ló yẹ kó tẹ̀lé máa ní constitution ẹ òun lè ká sí lọ́yà òsínbá ẹ̀kọ́ bí ẹjọ́ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ́ bí ó yà bẹ́ẹ̀ ni àdìsí ní láńgbèjì tẹ̀ ní láńgbèjì ní láńgbèjì èyí wọ́n ti pẹ́ ìdè ìgbàlọ́wọ́ tó ń tẹ̀lé tó ń pa láńgbèjì àwọn tó ń tọ̀kọ̀ sí náà èyí tó bá àwọn ibi tó ń tẹ̀lé. bẹ́ẹ̀ ni àwọn ọmọdé ti gba ẹ̀jọ̀ ọmọ tó wà òṣèlú àwọn ọmọdé kí ni àwọn ọmọdé ilé tó gbà ìgbà èèyàn lọ́dọ̀ ọ̀sẹ̀ ọ̀sọ̀ ọ̀sẹ̀ àwọn ọlọ́dún tàbí ọ̀sẹ̀ méjì gbá ẹ̀fọ́ tó bá ti gbà fún mi. ọ̀sẹ̀ tó bá wà tó bá àwọn oníṣòwò wọ́n tó lè. Àwọn oníṣòwò àti Tapi lo yang hukumnya ya nanti saya minta produksi. Semua itu di dalam ada kalau cuma apa saya tak pernah jadi orang banyak pihak semua pun kamu orang itu kita orang kita sama sama Yeah, وكان الله يضيع إيمانه nígbà tí sọ̀rọ̀ ìdòwò sẹ́ńtì lọ sẹ́ńtì lọ sí. wípé káwọn àbá sọ pé ọ̀sẹ̀ àti ìlànà ẹ̀sìn tó tà lé wá nílà àwọn ìṣẹ́ tó tọ́jú ẹ̀sẹ̀ bá làbẹ́ bàbá náà lọ́dún sí ìwé ìmọ̀ ọlọ́run ọ̀dọ́ òní wá. dengan kota haji kata haji betul. Pakai beli dulu dia itu mantap. Nanti nanti lo masalah langsung salah kali. Allahumma jadikan kita ini nur, wabil bakari nur. Abi ada yang perlu ke? Wajali nur tọ́sí pé èrò yìí gbọ́dọ̀ lóru ní ìdíje kọ. ẹ̀rọ àbìmí tí èèyàn tó ti pé gbà tó dé mọ́sálásí bàbá bàbá bàbá. ẹ̀rọ àbìmí tí èèyàn tó wá kó kó bá rẹ̀ òkè rò kí ló tó wá wá pépè ẹ̀kọ́ èṣe bá dáàbò ìyàtọ̀ tó rẹ̀ bọ́lá mi èyí òkè rò kí lọ́dọ̀ èyí òkè rò ọ̀rọ̀ ẹ̀yà nígbà tí bá ẹ̀ nílẹ̀ Yorùbá èyí tó Yorùbá tó sùn náà àtàwọn òṣèlú sùn náà. àwọn èèyàn tà tó lè sè mo tà tó ṣe bá lọ pé àti báyìí. àwọn tó tẹ̀sán sí àfẹ́kẹ̀ ọpọlọ àwọn èèyàn bíi dínkì yìí. ẹ yóò rí pé àwọn náà ti wọ́n lè lọ pé ti ń jẹ́ síbi prayer. pé àgbà gbogbo ọ̀sẹ̀ làgbà ìjọba ti fi ń bá àgbẹ̀ tó ń bá ọlọ́run wà pé níta ìwà yẹn. tàbí lómi ti lọ ọmọ ká. kò sí kàkà. lẹ́yìn tí mi sọ pé bí ọ̀pọ̀ làwọn ọkùnrin rún ìta gbó wọ́n ní sábà ní sábà ní ọkọ̀ bàbá ìlà. ìtọ́jú ló jẹ lánàá nìkan lọ. òun máa ń tó ọlọ́pàá bá. òsì bàbá náà tó wọ́n ọ̀rọ̀ ọ̀fẹ́ mi yára. lọ́kọ̀ọ́ wọ́n wà. ọ̀nà méjì nìkú ọ̀nà tó ń tẹ ọ̀sẹ̀ ìké ọlọ́run ọba tó bẹ̀rẹ̀ ọlọ́run ọba tẹ̀ ló kù bẹ̀ fọ́nmọ́ tó ṣe tó fi dá tó wà sí fún kìkìkì náà. bọ̀dù ọdún tó bá fún àwọn bẹ́rẹ̀. ìyẹn ni lẹ́kùn tàbí ìyẹn wá. ẹ́ wípé wípé ọlọ́run ni ó sì kọ́ bàbá ìwà ìwà ìwà ìwà ọ̀nà yẹn làwọn èèyàn wá ọ̀nà tẹ́ wọ́n wá ní ọ̀nà àbúrò mo fẹ́ sọ mo fẹ́ kọ́ ní ẹ̀sìlá mo fẹ́ kó fẹ́ràn ìpàdé tó wá fẹ́ràn tó wá bá ti ṣe ọ̀nà yẹn tọ́lọ̀ fẹ́ ẹ̀ tó kò ní kó fẹ́ràn bá a fẹ́ tó tẹ́ bá fẹ́ràn. Bọ́lá tọ́lọ̀ ọba bẹ́ẹ̀ dọ̀yẹ̀ o ó lè fún ní nǹkan tí ó parun. So, ọ̀rọ̀ tẹ́lẹ̀ òfin ti ti bá ẹgbẹ́ ọmọ bíi pé ẹgbẹ́ ọmọ bíi sẹ́ni bá bá òfin yóò la alóòjẹ la. Láti alóòjẹ la wẹ̀ àwọn tí wọ́n fi ní eré dáàrú èdè pé ìyẹn fi pọ̀ ọ̀kan yẹ. Ìyẹn fi pọ̀ ọ̀kan gbọ́n gbé jẹ̀ lórí kàtàkì lẹ́yìn ẹ̀sìn yẹn ẹ̀sìn yẹn tó ṣe wípé kó ṣe tó kó bá gbà lọ́dọ̀ náà tó ṣe ń gbà rẹ̀ ẹ̀tọ́ tí wọ́n bá sọ̀rọ̀ bá bá ọ̀rọ̀ tó yóò bà. Ebi nsàlẹ̀ ni ìrònú náà nà sọ̀rọ̀ ẹgbẹ́ yóò fẹ́ ṣe. Èyí tó bá láti ṣiṣẹ́ yòówù náà wá láti wọ́n láwọ̀ èyí wọ́n ní láwọ̀ èyí ọlọ́run bá gbà. Ìrònú àgbẹ̀ bá ń tà. Wọ́n yóò والصدقة برهان صدقة كاتب صدقة tak boleh panggil tak tidak tahu ungkapan burhan dia pikir hati Quran diri proof tadi beliau dan Andy tidak mungkin jadi itu dikira bọ̀rọ̀ láàrú gẹ́gẹ́ lédè lára ní ní bọ́ọ̀lù bá ti yọ. Sẹ́ni tó kó ní kejì ọ̀nà kí ló ń jẹun tó tó Ètò bàtà tó mú ẹ̀rẹ̀, ó ti gbé ẹ̀rọ fún ewu dúdú láti ń pè ní ta. Ìtumọ̀ kan láàrú gẹ́gẹ́ ní kejì ọ̀nà tó bá ti yọ. Ẹ̀sìn yẹn ti sọ ọ̀dà ó bá nítorí bá di wípé àá wàlẹ̀ ìdáyà pé èrò òfin làá ṣe irú ìlà àjà ìlàárú ìlà àtẹ̀lélé. Kò sí dandan tó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó bá yàrá ní ìlà tó ti gbogbo gbé bọ̀dọ̀ ti tẹ̀ bàbá mi lórí ẹ̀rọ. Kápọ̀ tó bàbá mi dé rà. Pẹ̀lú ọ̀dà ìwà ìwà tó yí tí bá ń jọ kò fẹ́ ní ìdílé ìmọ̀ sọ fún ìyà pé òun ti yọ òun yóò rò òun yẹn lápẹ́ ní gbòòrò náà lápàdà wá yóò kú tẹ̀lé. Tòmátì bọ́lá tó dókítà tó sùúrù ee ee ìtumọ̀ rẹ̀ ní sáàlù wọn ni ààwẹ̀ torí pé ààwẹ̀ ẹ̀ka ìfọ́ sọ pé oúnjẹ ń wùyà jẹ èèyàn jẹ oúnjẹ jẹ omi ń wù mu òun oúnjẹ jẹ ẹ. Fẹ́ tó bóbi rẹ̀ kò súnmọ́ oúnjẹ mìíràn. Ìyá ìmọ̀lẹ̀. Ẹ wá ló ti yá àti ìtumọ̀ rẹ̀ ní ìmọ̀lẹ̀ kan. Ìmọ̀lẹ̀ ẹ̀kẹ́ tó wá stronger lọ́dá rí Yorùbá. Nígbà tó ti yá, òun ti gbé source of tó lè jó yìí. Nǹkan tó ní láì tó ní báyà lẹ́gbẹ̀ẹ́ tó bọ́lá máa ń fẹ́ ròyìn oòrùn dìyà yòókù. والقمر والقمر الذي جعل الشمس ضياء والقمر oṣù òní dìyà dìyà ti ké ìtàn tó ṣe pé òun lè ní ìbàdàn ìfọwọ́ wa lè jó yìí. Túlẹ̀ dáná tó fún àti ìgbésọ́gbó tó ń ṣe àrùn nítorí ya. Òun ni wípé yàtọ̀ pé yóò tàn mọ́lẹ̀ lọ́sàn rẹ̀ ara lọ bọ́ọ̀lù yìí láti kò fẹ́ẹ́ kú kan. gbogbo ẹ̀ tó ló kù kan kò yóò kọ̀kọ́. sọ́kà dá wà náà ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ kò bá ọ̀rọ̀ ńlá. ẹ̀yà ọ̀pọ̀ bá. láàbò òun gbẹ́ngbẹ́ níjẹ́ pàṣẹlọ́nà ti pè é òṣìṣẹ́ àgbọ̀nmọ́. wọ́n ti ti kan wá àtúmọ̀ náà pẹ̀lú àwọn àpẹẹrẹ báyìí lóru jẹ. wọ́n ti ta àkókò náà wà nínú òòrùn wọn níta òkú ìdí. yàtúndínlẹ́wọ̀n bá wà ní yóò bí omi six months. Bọ́lá kò lẹ́nu ti fi nìkan. Ṣé ọ̀rọ̀ tó ń ṣe ìgbà ìgbà ẹ̀ ọ̀rọ̀ tó wà sí ìgbà? Ọmọ wa. Ṣé bá wà sí mẹ́kọ̀ọ́ nípa ìwà wa? Ìgbà kan sọ̀rọ̀ rẹ̀. Náà. Ṣé tọ́ àbúwà wa? Ẹ̀wọ̀n ìgbé yóò bí àbá àwọn àti ìjọba ọmọ náà rẹ̀ kú wa. Bá kọ́lọ̀ máa yálù ẹ bá tó àtúntò méjì ẹ bá tó kàdíkà ọ̀bọ̀ lọ́wọ́ ìwúrẹ̀ ìgbàlẹ̀ àbùrọ̀dá ẹ àtẹlẹtì èyí èyí tó bá tàkì máa ń kàn wá ẹ bá tó tó dá tó kọ́ ọlọ́pàá ní ọlọ́pàá ní ká sọ pé tó òun ló ń dá ẹ̀ ta èyí tó ń lọ́wọ́ tún ní wa. Sọ̀tùmọ́ ó sì wúlò, ó sì bẹ̀rù, ó sì bí òdì nípa. Bẹ́ẹ̀ ó ní ìkẹ́ àwọn àbá àtúgbò ìrẹ̀lú sí, kí wọ́n bá láyé ìṣubú ọ̀pọ̀ wọnú wọnú sọ ìtọ́

Lima. Tó kọ̀ lẹ́yìn tó bí bíọ́. Ìjọba ìjọba lọ wọ́n yá, ó jọ náà tàbí wọ́n lórí ṣùgbọ́n àti ní omi ṣàtọ́ àìpa. Ọgbọ́n, ó tún òdúrú àrẹ́ ti dọ́jú. Wọ́n bá tún àrẹ́ ti sọ bí ọba tó lọ gbé lọ. Àrẹ́ ti dáwà àdáńtà wọ́n á ṣàjá ìpàdé. 但是说让我发现这个浪费在什么？我没有。啊，是啊，但是你别有这个别别那个。啊，那我如果把你走线这个这个东西啊，有什么有？那个没有喽，也就是把咱们这个。昨天他我觉得我累，基本是什么？你给我让我把这些都给人家啊。 Sábẹ́ náà máa tọ́jú àwọn ọkọ̀ yìí, ànábì wa ni ọlọ́run ti fi ọ̀kún òní àdàbẹ̀sẹ̀ àti ìmọ̀ràn tó kọ̀ sí àwọn. Dáàbò náà tí mo bá ti ké, tí mo bá ti gbọ́, tí mo bá ti há, tí mo bá ti wọnú, tí mo bá ti lò ó, ṣe é lọ́rọ̀ bí àwọn ìṣèjọ́ mi. Rọ̀bí mi ni òjò àti òjò tó jọba lọ. Tó jọba lọ, tó bá rọ̀ sílẹ̀ yẹn, kí ni ó ti

我是没办过。就是比别人的方式不大大。يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقا. Ẹ̀sẹ̀ wá tẹ̀sọ̀ ọlọ́run bá tán. Ẹ̀kẹ́ bá táyọ̀ ọlọ́run bá yóò fún yín ní ìmọ̀lẹ̀ pé yóò lè kẹ́ ẹ̀ máa tún pé àbá ilé ìdàkúdà Kò tí wọ́n lọ báyìí yóò lára àti ìgbésí ayé rẹ̀ ọlọ́wọ́ yìí.

àtọ̀lá lọ ìrọ̀ ìbàdàn kápá jẹ́ ìwà ọ̀wá àtẹ́kọ̀ọ́ ìdè òjẹ́ wọn. àdúgbò jẹ́ wọn lé òun náà ní pé ká kọjá lẹ́kùn ṣọ́ṣọ́ra pẹ̀lẹ́ ẹ̀kọ́ oṣù tuntun kéèyàn kọkàn sí kó sì máa wá ní ọjọ́ àwọn ọba àwọn kan tó sì mọ gbọ́ tó mọ kàn tó sì mọ wà lókè lẹ́ẹ̀dì kejì ṣọlá wà sọ́dá kọ́ ìrọ̀lá ní ìrọ̀lá kọ́ ìjà tó bá tó ti ṣọlá ìjà tó bá tó wà. tí ẹni ẹ̀ ní bí ẹ ti ṣe ìgbà ńlá ní ìlọ́dọ̀ ọ̀dọ́ ẹ máa ń tóbi ju pọ́ńtì ìbéèrè ṣe. bẹ́ẹ̀ ẹ̀mí tí ẹ fi ṣe ìgbà lọ́dọ̀ ọ̀dọ́ kódà báwa tó jẹ́ nú ọ̀rọ̀ fúnra onídìbò pọ̀ ká gbìyànjú ní oṣù tí ń bọ̀ wá ìbá àtàbàtàbà sọ́lá kọ̀ àlefa sọ́lá kọ̀ wá sí méjì lórí tó wá sí sọ́lá kọ̀ náà káta àwọn àtàn pamọ́ káta àwọn àtàn. Káta àwọn àtàn pamọ́ káta àwọn ilé ìta ti pa ọlọ́run ọba ọlọ́run ọba tó nìkan lè ọ̀rọ̀ ọlọ́run ọba tó nìkan lè tí ẹ kọjú ọ̀rọ̀ ládàá ni. Mo dábọ̀ ọ̀sán láti pàṣẹ òkú ní bọ́jú owó nìkan. A lè kọ́ sẹ́ẹ̀tì bá tòun dáadáa. Omi tó bá tó bá ní tó fẹ́ ṣe ẹ̀ pẹ̀lú ẹ̀rù mi nítorí bọ́lọ̀ wà wá lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, a ní ká ṣe ẹni bíi lò tí ń bọ̀ wá. Ìta kátà àwọn àtàtà àwọn kátà àwọn àtàtà. Olùpèsè ní ìdí ẹ̀ bá ṣe pa sí ẹ̀ ńlá ní pada Dáàbò tí mo ṣe yìí pẹ̀lú pàǹdà bíi rẹ̀ sábà bá padà padà sọ́dà pọ̀ ká dáàbò ṣe ń lọ. Èyí táwa ṣe hàn, èyí fẹ́ ṣe hàn fún mi pé kí n bẹ̀rẹ̀ lórí ìbẹ̀rẹ̀ táwọn aṣọ bẹ́ẹ̀ táwọn aṣọ. Nígbà tó lọ́la kan ìfẹ́ yẹn ṣe é fẹ́ ló gbé nínú ibi ọ̀nà tí ó bá dáńtà fún ẹ̀sìn ìṣirò. Ẹ̀dá kò lọ sí kí máa rẹ̀ wà fún àrídà tó wá lóde láti pẹ̀lú sàkà tí mo tú yìí bí a ti yàn ṣe kí kì í sọ̀rọ̀ ayé àbẹ́ yàn ṣe òkú tó yàn mo ti lọ ọlọ́ kó jà tó tẹ́ mọ́tò sà. Wọ́n tó ṣe kí n sáwọn òun bí ìdìbò ìlú sàrà láti pé kó o lè fọwọ́ wá fún ọ́n káàkiri. Tó o lè ní jẹ́ kọ́dá kan. Ẹ̀fọ́ ìgbà tó ń lọ ọlọ́run ọba gbọ́dọ̀ fún ìwọ òkè tó lẹ́sì òkè tó ní ìwọ tí ó ṣe fún ẹni ní tó fún ìforí kó wà tó fi ọdún sí pé kó kù òun tó rí náà fẹ́ ṣe fún ọ. èyí ṣe pé nítorí pé ẹni ìròyìn dáadáa fún ẹni tó wà sí ìdí ìgbésọ ní ìta ìlú ọ̀dà ẹni wípé àwọn tó tẹ̀lé kọ́ tẹ́lẹ̀ kí ọlọ́run gbogbo àìsàkára ìpàdé àkókò. Ọ̀rẹ́ ti fi ní wọ́n kọjú báyìí níbi márùn. Wọ́n tẹ̀sí ní kò sínú ìlà kò Bẹ́ẹ̀ni a máa gba lásìkò yẹn fọ́nà ara rẹ̀ wò yíwo oṣù fífi náà bẹ́ẹ̀ lọ sí ìgbára. Bẹ́ẹ̀. Kìí ṣe wọ́n gbà bá wọn sí sí ìdòrí dáhùn àtọ́lá àlùkò. Tọ́ba fẹ́ bá wọn sọ bẹ́ẹ̀ fún wọn nítorí wípé pòfẹ́sà kò báwọn náà fẹ́ kàn níjì. Lẹ́yìn tó bọ̀ pé ìjọba ló yà bá agbára. Sọ́ọ́ ẹgbẹ́ tó bá ti tẹ̀ ìdá àti ìjọba bá ti mọ́ sí i. Àbábọ̀ ìyẹn ń bẹ tó bẹ́ẹ̀ bọ̀ tẹ́ka ti dá ìyọ̀lọ́ sí ilé sọ̀rọ̀ ìlúrí ìfọ̀sọ̀rọ̀. Bàbá ìgbà tó sọ́ra kódà tó bá ti di pé dàbí tó nàbà káàdì ìjọba tó ṣe. káàdì yẹ pápá pèlè ló jẹ ní oṣù yìí. káàdì yẹ ju pápá paláwì náà ló jẹ ní oṣù yìí. káàdì yẹ ju káṣe dáadáa káàdì yẹ ju oṣù yìí. káàdì yẹ ju àwọn títà káàmọ wá ti tó ṣíṣe ní oṣù yìí. èèyàn fi ń tájẹ́ ìgbà àti ìgbòho rárá wọ́n ṣe dáadáa báwo ṣọ́ra ẹ̀ ààwẹ̀ ọ̀sọ́gbọ̀. lórí ya káwé wá náà wá tó dídí gbogbo ẹbí. ó bí bàtí bí àti ọkọ àkùn yẹn ká máa ṣe ilé ìfẹ́ ṣàwùgbé ìmáná wà fúnra ìmáná fúnra. nítorí pé agbọ́lọ́mọ ọba gbọ́ àti bìlíìfù àti ìrètí ládàá tí kì í ṣe pé ẹ̀ẹ́dẹ̀ tó fẹ́ẹ́ bọ̀ ní káwọn ẹ̀sìn ọ̀dẹ̀ mìíràn ti gbà. Adáàbòsí ló ń ṣe lápọ́ra àwọn kan bẹ láwùjọ wa tó ṣe bá wọn àwọn ẹ̀sán dìrì. Wọ́n ti tẹ̀rí sínú bàjẹ́ kọ́dà àwọn èèyàn àwọn èèyàn pè wọ́n láàbá. Kò sírò abúlé èdè kan lọ́rọ̀ bàbá. Àwọn kan bẹ kan lọ́dẹ̀ ń pè láàbà láwùjọ wa ti bá rẹ̀. àwọn akẹ́kọ̀ọ́ àtàkùn láwùjọ àti oṣù tó ń gbóbi nínú ọ̀rọ̀ kan. Lọ́wọ́ làbà, wọ́n jà káàkiri ìlú wọn. Wọ́n jà bá ti tẹ̀sán ìlú wọn. Wọ́n jà bá ti tẹ̀sán ìlú wọn. So, then wà ní Kùrọ̀án, wà ní That's the man. They've been shared out to ṣẹ́rí kọ́ran gbogbo wa àtàgbàlagbà àtọmọ kékeré àti ọkùnrin àti obìnrin gbogbo àyíká gbogbo àtúntò yóò á tàbí. ọ̀nà láti wá gbogbo àti ọ̀nà márùn-ún ẹ̀wọ̀n ọ̀nà márùn-ún láti. bá a ti ṣe náà sọ káwọn gbọ́dọ̀ lọ́wọ́ mọ́lẹ̀ mọ́lẹ̀ kọ̀ọ̀kan ìwà kájú wà sí sí ẹ̀kọ́ láti. Ọ̀gá alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ni bá sọ máa ń lò. Ẹja ń gbé sínú oṣù yìí àti kéde máa lágbọ́kùn àti ẹ̀dá lọ́lọ́. Ẹja gbọ́kùn àti. Títà ọkùnrin àtòbìnrin àtọ́mọ́kékeré àtàgbàlagbà. Ṣé kí ló dé tó fi gbọ́kùn àti orí èmi ò máa ń ké fún ní òkè fún etí etí etí? Well, Ọlọ́run àgbọ̀ pé kí ló ń gbọ́ wọlé nígbà tó lọ kúrò láti ó wá ní. ibi lẹ́yìn oṣù màpé kan ti ṣe èèyàn ìbò tẹ̀ kí pàṣẹ kúrò láti ìlú bá èjì àti gbígbọ́ rẹ̀. sábà ní

pẹ̀lú ṣé òun náà orí wà bẹ́ẹ̀ pẹ̀lú orí ti bẹ́ẹ̀ náà tó lọ. Kọ́ra òun ó Kita buat dari kita tanda bangun kita kita ada dalam sini ramadan kan. Orang bukan tu bukan. وقال الذين قبل ما وإنا وقالوا kita apa? Kita kita apa? Wow, kita berhubungan, berhubungan, Yosef mandi. Ada tidak dibaca beliau nak berbaca nípa tó ṣe gbọ́ ìlàkú àti ọ̀rọ̀ sáadá méjì lónìí. Yóò balada ní Jésù balada pé wàhálà tó bá ń bẹ̀. Ìgbà ibi tí ó yẹ kó wá bá ẹja fi kó lọ. Méjì. Ẹlẹ́sẹ̀ ká bá bá ìwé àṣẹ bá bá tó bá ká pọ̀ bí kẹ̀kẹ́ yẹn. Á hà pọ̀ sharp Quran. Do we sharp Quran? Silakan kami kalau aku dia kalau aku cukup hal tidak pak masih ramai. Bocah, bah sudah ni. Jadi aku Kalau orang ni lo kau jangan kau tin kau bilu Sekarang proses pangan kita boleh membuat dikasih itu buat sebenarnya So what the problem is but Sebenarnya apa yang kita So ni kita Sumber saya ní pé wọ́n ní bàbá tàbí àwọn olówó kan wá kẹ́sì lè jẹ́. ọwọ́ bá àwọn àti òkú ẹ̀wọ̀n bá ń dé ìgbà ìgbà rẹ̀ ẹ̀wọ̀n ìgbélé kan dé ìgbówó òkè ìgbẹ́lẹ̀ òkè ọlọ́ kọ́ńtrákì ló gbé wá lè lò wọ́n wá tó kó náà. sọ ẹni tí ẹ ń kú o ẹ̀gbọ́n ẹni tí ẹ ń kú o ó ta pé mo ti gbé lẹ́fún wa lọ́jọ́ fún mi ọ̀gbẹ́ tó bá ti gbà ìwọ ẹgbẹ́ Ẹ̀rọ ìdíbọn ti kú ká. a gbọ́dọ̀ mọ sí ọ̀rọ̀ náà. Tókè méjèèjì ọ̀nà ọ̀bá ti wà. A gbọ́dọ̀ wọ́n sì sábà tó mọ̀. Lẹ́yìn rẹ̀ ilẹ̀ ìtàkùn àkàkọ́. Táwa lu àbá tó nígbà àbá tà. Mọ́lá kò ní. Kó tó kó ń dá nínú wa lọ́sọ̀rọ̀ lọ. Báwo ti lọ ayẹ̀? Mo ti fi ìjọba yìí mo ti lé fún bíbá. ṣé rí àwọn kan tí ó ti dìtì mọ́ kúrò àti dá òní bí ṣe rí sẹ́yìn bá pépọ̀ bá ń tún òtún ẹ̀ yóò máa dà tọ́kàn bá gbọ́ ọ̀sán dá rẹ̀. ẹgbẹ́ tó lọ́wọ́ bá mi sọ̀rọ̀ ọlọ́ni bàtà wá dáadáa àti ìṣẹ̀ ọ̀rọ̀ àti. Ìyá tó ń bí ìlànà wà láwọn àbúrò àti Ìwà bára lé ọlọ́run ọba Al-Aziz pàtàkì. Ọba tó gbé ó lágbára ní pé tó bá fẹ́ ṣe ìkẹ́kẹ́ kò fi gbà lọ́wọ́. Tí ó sọ̀rọ̀ ọba tó gbà púpọ̀ yìí, a ti kú kọjá àbí ìjọba ẹgbẹ́ lọ́wọ́. Àlùfáà tó ń lẹ́sìn ìyá ayọ̀ fàbí gbòòrò pa alágbára ṣe tí tó bá lè mọ̀ kan mo lè tọ́ gbọ́dọ̀ ṣe. ẹni tá a bá fẹ́ gbà ní ọ̀dọ́gbà fọ́nà ó bá ń tẹ̀ ìtẹ́jú dáadáa. wọ́n ti pọ́ bíi ìwà tó ń ṣe ìgbà tó bá wà ní ìtẹ́jú náà ìyàwó mi ní kí n mọ̀ sí fọ́ yóò rẹ̀ fẹ́ ìyàwó ẹ̀ ṣùgbọ́n láwọn ọmọ mi ọmọ tó pé tó bá bá ọmọ tó ẹgbẹ́ wọn bá ọdún gbára àwọn ní ìdíkọ̀ tó ti pé àtẹ́kì yàrá ọ̀gá sí ẹ̀ka ọba tó ti wà nígbà tó ti ṣe tó fẹ́ẹ́ yàn. tí wọ́n lọ́wọ́ wá tí mo ṣe ti dé yìí ọ̀rọ̀ ọba wàtá kan tó bá ta sí sáà bí wàá ṣe yí mo ti yí sí láàrin àti ìyẹn tí wọ́n fẹ́ràn. Ọlọ́run bá ti kú sáàmì ní gbọ́. Gbogbo sáàṣe ni orin ló mọ̀. Kí ni bá ti ní sẹ́ẹ̀dì bọ́lọ̀ bá ti kan mọ̀ àyẹ̀wò sì rí yàn. Ṣé bá a bá ti tó pẹ̀tọ́ bí ilé ayé ìtẹ́lẹ̀ ní ọ̀sán ajá ọlọ́dọ̀ ló kàn fẹ́ kẹ́ wa náà. Lókùn ọ̀gá wa ló dá wa máa dé ìlú bá. Ẹ́ ẹ́ lọ́sẹ̀ àti pàṣẹ pàṣẹ àti ẹgbẹ́ tó bá ti yá ọlọ́run ọba náà ló fẹ̀ẹ́ fún wa lọ́rùn ọba láti mú akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ ìbáṣepọ̀.

Assalamu alaikum.